olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ajagun-fẹ̀yìntì abubakar abdulsalam ó mà ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó sọ ló mà ti ń di awuyewuye tó sì ń jẹ́ pé àwọn èèyàn wọ́n ń kìlọ̀ fún ààrẹ bọ́lá ahmed tinubu wípé ọ̀rọ̀ tí bàbá náà ń sọ kó tètè wá ìgbésẹ̀ gbé sí ọ̀rọ̀ náà nítorí pé ó jẹ́ ọ̀kan lára àwọn alágbára nàìjíríà tí wọ́n tún ń darí àwọn ológun ní abẹ́lẹ̀ ǹjẹ́ ọ̀rọ̀ wo ni ajagun abubakar abdulsalam tó jẹ́ olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ láàrin ọdún 1998 sí ọdún 1999 ló mà sọ níṣe ni bí bàbá náà bó ṣe wà pariwo síta pé ebi ìnira àti ọ̀wọ́n gógó tó wà ní nàìjíríà ló ti kọjá àfaradà báyìí o ó sì ti kọjá nǹkan tẹ́nìkan lè máa ní kéèyàn fọkànbalẹ̀ sí nítorí pé ojoojúmọ́ ni àwọn èèyàn ń sun ẹkún gidigidi báyìí àti pé ara kò fẹ́ gbà á mọ́ o lásìkò tí àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ kan tí wọ́n jẹ́ campaign for democracy and human rights lẹ́yìn tí olórí wọn comrade abdullahi jabi tí wọ́n kó wọn sòdí lọ sí ilé abubakar abdulsalam tó wà ní ìlú minna ní ìpínlẹ̀ niger ní ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ tuesday ọ̀sẹ̀ tá a wà yìí ìní abubakar abdulsalam má sọ̀rọ̀ ẹ̀ yìí lásìkò náà ni àwọn ẹgbẹ́ campaign for democracy and human rights náà sọ fún ajagunfẹ̀yìntì abubakar abdulsalam wípé kó jọ̀wọ́ ìnira ti pọ̀jù àwọn ọmọ nàìjíríà ti fẹ́ẹ̀ kú tán kó ránṣẹ́ sí ààrẹ bọ́lá tinubu ká gbà á nímọ̀ràn nítorí pé nǹkan tí ń dàrú mọ́ lọ́wọ́ dà pé nǹkan ò yé mọ́ ká sọ bí yóò ṣe ṣe ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ ìní Abubakar Abdulsalam má sọ̀rọ̀ tó dá wuyewuye àti ariwo sílẹ̀ bẹ́ẹ̀ làwọn tó jẹ́ òǹwòye òṣèlú àti òǹwòye tó ń lọ ní Nàìjíríà wọ́n mọ̀ pé ọ̀rọ̀ náà ó ní kìmí ìkìlọ̀ ló sì ń ṣe fún Tinubu Abubakar Abdulsalam ni òun kò ní pa ọ̀rọ̀ mọ́ra mọ́ tó ní ìnira ibi àti ọ̀wọ́ngógó yìí ó ló ti dójú ẹ̀ ó ti wá pọ̀jù kọjá sísọ ó ní níṣe ni àwọn èèyàn ń sun ẹkún lójoojúmọ́ ó láriwo àwọn èèyàn ń de tí òun náà ó ní ọ̀rọ̀ sì ti kọjá àfaradà tàbí ọ̀rọ̀ sùúrù ó ní kí Tinubu kó ètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ báyìí o nítorí pé ọ̀rọ̀ ti kọjá ẹ lọ fọkàn balẹ̀ para àtàwọn ọmọ Yorùbá tí wọ́n ní ọpọlọ lórí tán ti gbọ́ orú ọ̀rọ̀ yìí iná ti ń sọ fún Tinubu pé kó tètè jí gírí o kó sì sàn ṣòkòtò ẹ̀ nítorí pé ọ̀rọ̀ tí Abubakar Abdulsalam ń sọ yìí pé ọ̀rọ̀ tó ń ṣe Nàìjíríà ó ti kọjá àfaradà báyìí wọn lọ́rọ̀ náà nítumọ̀ o wọ́n ní kó rántí pé àwọn tó ń darí àwọn ológun lábẹ́lẹ̀ tí wọ́n sì tún lè ṣe ìdìtẹ̀gbàjọba irú àwọn Abubakar Abdulsalam ni wọ́n ní ìdí táwọn ológun sì fi máa ń gbàjọba Nàìjíríà ti bíkíbi ìnìbọn bá wọn tó ń tì wọ́n lẹ́yìn bá ti ń sọ pọ́rọ̀ tí ń kọjá àfaradà wọn ní irú ọ̀rọ̀ tí Abubakar Abdulsalam wá sọ yìí ó gba ìfura àti àkíyèsí kí Tinubu sì ṣe ọ̀rọ̀ ẹ̀ ní ojú ní alákàn ló fi ń ṣọrí.